akun wa káàbọ̀ ọ̀ràn yà ahẹ́ gbọ́ gbòòrò ìyá ìkọ́nú àwọn ọ̀ràn yóò sì kókó náà ayé àyà ahẹ́ gbọ́ ọ̀ràn ìwéyìn tuntun yóò kan gbogbo ni àwo àwòrán tẹ àtìwé kàhàrẹ́ tí hín ìwọ̀n yìí ń hàn họ̀ nínú ìwéyìn tuntun tẹ àbá gbọ́ tẹ àmàhọ́rẹ́ àkókò tó àti wo àwòrán yóò kán yóò padà kàn á yẹ ká bẹ̀rẹ̀ àwòrán ìkíní ní ìbẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ àkókò ọlọ́run nìkan sókíyà ọlọ́run dá ọ̀run òun ayé ayé ẹni nkọkọ yàhẹ́hẹ́ ayé yàhẹ́hẹ́ ọlọ́run dá ayé ó pàṣẹ kí ìmálẹ̀ ń yà ìmálẹ̀ yà ó dá oòrùn ó dá òṣùpá ó dá àwọn ìràwọ̀ ńáyé ọlọ́run wọn ọlọ́run jọba ní ohun gbogbo yóò dá ìran